ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn tó ti dòkó òun ló padà jíǹde o àkúmẹ̀ tó sọ ìdímọ̀ níbi ìsìn ìdúpẹ́ kan lẹ́yìn tó wáyé ní ìlú àbújá lánàá sọ pé aláṣẹ ló dábàá ètò ọrọ̀ ajé lẹ́yìn tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tó ti là kalẹ̀ ló mọ̀ ọrọ̀ ajé náà lẹ́yìn tó ń ṣòjòjò kó padà bọ̀ sípò kọ̀wé sọ wípé aláṣẹ ló dé bá ètò ọrọ̀ ajé lẹ́yìn tó jẹ́ pé ó ti fẹ́ẹ́ dòkú tán nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpinnu ìṣàkóso ti kọjá lórílẹ̀‐èdè nàìjíríà ló ti ba ètò ọrọ̀ ajé náà jẹ́ ó wá ṣàìdájú ẹ̀ pé òun mọ̀ pé aláṣẹ ni òsùn tí ó sì wo láti lè rí dájú pé ètò ọrọ̀ ajé náà ló padà ṣẹnure fún ìlọsíwájú àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ẹ̀bùrú sọ pé ìṣàkóso yìí ti ṣe àwọn ìpinnu kan lẹ́yìn tó lágbára tó sì jẹ́ pé ó máa padà ṣàǹfààní fún tòlórí tẹ̀lẹ́mù lórílẹ̀‐èdè yìí láì fọ̀tápè lórí àwọn ìnira tá à ń là kọjá já lásìkò yìí inú ìwé ìròyìn Vanguard ìròyìn náà pọ̀ sí pẹ̀lú àkọlé tó kà pé Tinubu ló ń sapá o láti jí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ti dòkú akúmẹ̀ ló sọ bẹ́ẹ̀. báláṣẹ ò bá sùn tí ò wo jẹ́kẹ̀mí ó tètè mú ròyìn kan tó náà súnmọ́ wa láṣẹ gbọ̀ngbọ̀n o níbi tó ti ń pe ẹ̀dá àpábíò àti Abbas lọ́wọ́ kọ́ nídìí ṣíṣe àfikún ètò ìṣúná lẹ́gbẹ̀mọ asòfin àpapọ̀ àwọn àjọ serap ló ń pe ilé-ẹjọ́ wípé ó yá ìgbé ìgbésẹ̀ yẹn lọ́gán àjọ tó rí sí àkóyawó nínú ìṣèjọba tí ẹ̀tọ́ ọmọnìyàn nínú àjọ serap ni wọ́n ti kọ ìwé ẹ̀sùn gbọ̀ngbọ̀ngbọ̀ràn tí wọ́n sì pa kí ilé-ẹjọ́ kí wọ́n rí i pé wọ́n gbé ìgbésẹ̀ àkànyìn láti rí i pé wọ́n dá ẹni tó jẹ́ olùdarí iléègbìmọ̀ asòfin àgbà nílẹ̀ wa Godswill Akpabio àti ojúgbà rẹ̀ iléègbìmọ̀ asojúṣòfin àpapọ̀ ilẹ̀ yìí Tajudeen Abbas kan dá wọn lọ́wọ́ kọ́ nítorí wípé lásìkò àkọsílẹ̀ tó kọ́kọ́ wáyé nínú àbẹ́ ètò ìṣúná tọdún 2024 tá a wà nínú ẹ̀ yìí iye tí wọ́n kọ́kọ́ kọ sílẹ̀ pé wọ́n ó lò fún iléègbìmọ̀ asòfin nílẹ̀ wa wọ́n ló kéré àmọ́ láìpẹ́ láìjìnà násì rí i pé wọ́n wá fi kún òbítíbitì owó yìí láti iye tó wà tẹ́lẹ̀ wọ́n ní tí ò ṣẹlẹ̀ rí bó tilẹ̀ jẹ́ pé látọdún 1999 tá a ti ń jẹ mọ̀kútù ètò òṣèlú àwa ara wa lórílẹ̀‐èdè nàìjíríà àwọn irúfẹ́ ìgbésẹ̀ ìfẹ́ máa wáyé àmọ́ tí ọ̀tẹ̀ yìí òye tán bùlé ó ti pọ̀ jù wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ iye tí wọ́n kọ́kọ́ ni wọ́n yà sọ́tọ̀ fún ilégbèmọ̀ asòfin àgbà àti ilégbèmọ̀ aṣojúṣòfin àpapọ̀ nílẹ̀ wa òun náà ni tó bílíọ̀nù lọ́nà igba àmọ́ àbálọ àbábọ̀ ó sì wàá fòfẹ̀rẹ̀ ó di bílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún ó lé ogójì àti mẹ́rin ẹ̀wọ́ ìròyìn pọ̀ jù bẹ́ẹ̀ lọ o ìwé ìròyìn Guardian òun ló gbé e jáde wọ́n sá ti kọ̀wé gbọ̀ngbọ̀ràn relé ẹjọ́ pé yá ẹ̀wọ́ àwọn méjèèjì tuurutu pé wọn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí kò sówó lóde. Hmm, tọ́ Vanguard lèmi tún padà sí báyìí ò níbẹ̀ ni mo ti rí i kà pé ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa máa ṣe pàdé pẹ̀lú ìjọba àpapọ̀ lónìí lórí ètò ẹ̀yáwó fáwọn akẹ́kọ̀ọ́ o àwọn aṣáájú ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa náà sì yẹn pé àlùtà continua Victoria Aksanta nọ́mọ̀ ìmọ̀sẹ̀pàdé kan pẹ̀lú àwọn ikọ̀ ìjọba àpapọ̀ lónìí lórí ètò ẹ̀yáwó tó wà fún àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lákòókò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà yẹn Comrade Lucky Emunefe sọ pé ìpàdé náà máa jẹ́ kí ẹgbẹ́ ọ̀hún mọ ibi tíṣẹ́ dé dúró lórí ọ̀rọ̀ ìyàwó náà kó tó di pé ó bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀mọ́nifẹ̀ tó ń fi kún yẹ pé ìpàdé náà ló máa tún fún wọn láǹfààní láti ṣàtúnṣe àwọn ibi tó bá takókó nínú àgbékalẹ̀ ètò náà pàápàá jùlọ àwọn àmúyẹ tẹ̀yàwó náà nílò láti lè jẹ́ káwọn ènìyàn jàǹfààní náà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú jẹ́ pé àwọn àlàkalẹ̀ ọ̀hún ni wọ́n sọ pé púpọ̀ náà ẹ̀ ló nira púpọ̀ púpọ̀ tó sì jẹ́ pé púpọ̀ náà àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọn ò ní lè ṣàmúṣe àwọn ìlànà ọ̀hún nítorí náà wọ́n á rò ìjọba àpapọ̀ láti dẹ̀ fún wọn tó sì jẹ́ kókó pàdé náà òun ló máa fi ṣe àwọn àmúyẹ yìí kó lè rọrùn fáwọn akẹ́kọ̀ọ́ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà inú ìwé ìròyìn Vanguard nìròyìn náà wà pẹ̀lú àkọlé tó kà pé ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa máa ṣèpàdé pẹ̀lú ìjọba àpapọ̀ lónìí lórí ètò ìyàwó àwọn akẹ́kọ̀ọ́ lórí ètò ìdìbò tí ń bọ̀ ní ìpínlẹ̀ èdò lọ́dún 2024 tá a wà yìí hmm, kò ṣeé ṣe fún Ganduje láti rí i pé ó kàn ń pa fún wọn láti ṣe ètò ìdìbò abẹ́lé onítààràtà Lukman ló ń sọ̀rọ̀ ìwé ìròyìn Tribune ló ti jáde níbẹ̀ láti rí ẹni tó jẹ́ nígbà kan rí ó wà lára àwọn ọmọ ìgbìmọ̀ amúṣẹ́ṣe lápapọ̀ fẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC nílẹ̀ yìí èyí Saliu Lukman tó ti ń pé abdullahi umar ganduje tó jẹ́ alága lápapọ̀ fẹ́gbẹ́ òṣèlú apc sọ́ra rẹ̀ o torí onírúurú ìròyìn àti àwọn nǹkan kan làwọn ti ń wí pé ó ti ń gbà á lérò láti pé ó gbé ìgbésẹ̀ kí ètò ìdìbò abẹ́lé onítàràtà kó wáyé ní ìpínlẹ̀ èdò wọn ní gbogbo àlùwalá olóògbé rèé ọgbọ́n àtìlẹ̀ kẹrànjẹ ni wọn ní Ganduje dídì fẹ́ gbé ìgbésẹ̀ yìí kóòtù ó lè bá sódídùn sí apá ọ̀dọ̀ àwọn kan tó fẹ́ kó débẹ̀ ní tààràtà oníbàṣẹ wa ń yọ sọ bẹ́ẹ̀ náà ni à ń yọ gbọ́ o gbogbo nǹkan wọ̀nyí òun ló ti dé etí ìgbọ́ àwọn oní gbogbo ìwé òfin tó gbé ẹgbẹ́ òṣèlú APC kalẹ̀ kò fi àyè gbà kó jẹ́ ẹnìkan ní òfẹ́ máa jẹ gàba tàbí máa pàṣẹ láìsí bóyá ilé ẹjọ́ ló ní ẹ̀rìn báyìí òní tó bá kọ̀ láti tètè dẹ̀yìn nídìí èròǹgbà rẹ̀ yóò lẹ́yìn bí ó kú ìyá jọ̀jọ̀ ròyìn wá pọ̀ ìwé ìròyìn Tribune ló gbé jáde tó ń pé kò ní ṣeéṣe fún Ganduje láti kànńpá fún wọn ní ìpínlẹ̀ Edo pé báyìí lẹ́gbẹ́ òṣèlú APC wọ́n ti gbọ́dọ̀ ṣe ètò ìdìbò abẹ́lé wọn ẹ̀mú wẹ́ròyìn Tribune ẹ̀ka síwájú ẹ gbádùn ẹ jù bẹ́ẹ̀ lọ. ò bá dúró dè mí lọ́dọ̀ Ganduje lápapẹ̀ yẹn o èrè òwérò Vanguard náà ni mo fẹ́ gbà débẹ̀ nítorí pé bẹ́ẹ̀ ni mo ṣe wà. gbàṣẹ lọ́wọ́ Ganduje báyìí àwọn ọ̀dọ́ APC ló sọ bẹ́ẹ̀ fún Tinubu òun gẹ́gẹ́ bí àṣírí kà nínú òwe ìròyìn Vanguard àwọn ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC kan lábẹ́ àgbáríjọ àwọn ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kano ti ké sí aláṣẹ Bọ́lá Ahmed Tinubu láti yọ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ọ̀hún kúrò gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú náà yẹn Abdullahi Umaru Ganduje alága àwọn ọ̀dọ́ náà Sodiq Ali Zongo tó kẹ́pẹ́ yìí nílùú Kánò lánàá sọ pé ó yẹ kí wọ́n yọ Ganduje kúrò nípò látàrí bó ti ṣe kùnà láti borí ìpínlẹ̀ náà fún ẹgbẹ́ òṣèlú APC nẹ́tò ìdìbò àpapọ̀ tó kọjá lọ ó ti pé èèyàn sípò Ganduje ló tún lòdì sí ìlànà pínpín oyè nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nítorí ẹkùn àárín gbùngbùn àríwá ilẹ̀ wa nípò náà tọ́ sí o kò kí ń ṣe ẹkùn táwọn tiwa wọ́n tún wá rọ aláṣẹ láti ṣètò bí adíjolúpọ aláṣẹ ẹgbẹ́ òṣèlú Nigerian People's Party lẹ́tò ìdìbò àpapọ̀ ilẹ̀ wa tó kọjá lọ tó tún jẹ́ olórí ikọ̀ Kwenkwezia àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano ìyẹn Rabiru Musa Kwankwaso pé kó padà sínú ẹgbẹ́ náà nítorí pé àwọn nílò rẹ̀ láti lè borí lẹ́tò ìdìbò àpapọ̀ tó ń bọ̀ tó dẹ̀ jẹ́ pé òun gan ni kí wọ́n fún ní ipò adarí ẹgbẹ́ náà nípínlẹ̀ Kánò ẹ̀wòrò iná pọ̀jù báyìí lọ́nà wẹ́rọ Vanguard ló wà pàṣẹ lọ́wọ́ Ganduje báyìí o àwọn ọ̀dọ́ APC ló sọ bẹ́ẹ̀ fún Tinubu. lójà tó jẹ́ ọ̀rọ̀ gbogbo kò sẹ́ lórí alábàáhùn ìpínlẹ̀ Ẹdó láti Kogi jẹ́ ń ṣe àmúkáyanjú gbogbo ẹ̀ka tó sì dínkù lẹ́dọ̀ níbi tí àkórí tún ti ń pé lórí ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ẹdó àwọn mẹ́rin tó ń gbà á lérò láti díje látinú ẹgbẹ́ òṣèlú APC wọ́n jáwọ́ jàtẹ̀ wọ́n pé àpá òsèmọ́ o èyí ò ní pé wọ́n yọwọ́ nínú èròǹgbà wọn níbẹ̀ láti rí i tí ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti ń gbèrò láti díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lásìkò ètò ìdìbò ọ̀hún tí ó wáyé lọ́dún tá a wáyé wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí wọ́n ti pé ẹ̀wò ní tiwa o àfàró ayọwọ́ lásìkò yìí fún ìdí kan àbí èkejì ní gbogbo àwọn ènìyàn náà níbẹ̀ láti rí ẹnìkan tó jẹ́ obìnrin lòun àti àwọn mẹ́ta míì ọkùnrin làwọn wọ̀nyí wọ́n wá ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu pé kí nìdí àti ìtumọ̀ tẹ́ ń pé ẹ̀ ò ṣe mọ́ ìkan nínú wọn tó kọ rẹ̀ ń jẹ́ Ernest Afọlábí Umakeye tó jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní akọ̀wé àgbà níléeṣẹ́ ìjọba àpapọ̀ torí sí ètò ìpèsè oúnjẹ àti tí ọ̀gbìn tó fi mọ́ Kazeem Afegbua àti ẹnìkan tó náà wà nípò tẹ́lẹ̀ rí arábìnrin Victoria Amu wọn wá ní ìdí àti ìtumọ̀ ni pé àwọn kẹgbẹ́ òṣèlú APC kán ráàyè na ìyẹ́ kán fẹnu kò síbì kan káwọn náà lè gbé ìgbésẹ̀ akin bóyá níṣẹ́ làwọn ó ṣe ìrànlọ́wọ́ tó wà lákàtà wọn tàbí àwọn ó pọ̀ sókè rajà ọ̀rọ̀ tó ní kálukú wọn sọ ó sọ̀tọ̀ọ̀tọ̀ àmójọgàté kò jọgàté ó sì ń pé ó fẹ́ lọ́wọ́ kan òṣèlú nínú náà ni níbẹ̀ níròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ látinú ìwé ìròyìn Daily Post wípé àwọn mẹ́rin tó ń gbèrò láti díje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èdò wọ́n yọwọ́ wọ́n sì dẹ̀yìn nídìí èròǹgbà wọn ẹmúkẹ̀ká síwájú àti síwájú ẹ lè gbádùn ẹ̀ ju bí ó ń báyìí lọ. tó orí ètò kékeré èké ìròyìn náà la ṣì wà láti ìkànnì Family FM eighty point five nílùú Abẹ́òkúta ẹ̀rántí pé bẹ̀ ṣe ń gbọ̀ wá lónìí kètèkètè lórí rédíò yín lórí ìkànnì ti point five lápabẹ̀ yẹn ẹ lè mọ orí ojú kẹ́hìndé tó kún mm. rédíò ọkọ̀ ìdùnnú ojú ẹ̀gún régé pọ̀ àtẹ̀mí náà lápá mm. bí ò tẹ́mọ̀ wò wá lónìí kètèkètè ẹ lọ sí page wa family fm ti point five ẹ ti rí live video tó ń lọ lọ́wọ́ ìròyìn kékeré èké falẹyẹ ẹ mọ láìkí ẹ ẹ mọ kọmẹǹtì kẹsì mọ ṣẹ kẹyìn náà lè di iṣẹ òdà mm. làpàbẹ yẹn ẹ ká dókè lọhùn à ń padà bọ̀ orí ètò ìròyìn kékeré èké náà lẹsọ wà lórí ìkànnì Family FM eighty point five ní ìlú Abẹ́òkúta. kékeré nké kékeré nké làkùn kọ́ńkọ́ o kékeré nké ìròyìn tẹ́ ń retí. dandan multi concept services limited. ẹ máa pín olú lówó lólòwò. mo tún ti gbé àǹfààní òkòwò kan wá fún gbogbo mọ̀túnmùwà. bí a ṣe ń gbélé pawó látún máa bú sẹ́nu kùkẹ́ lọ́fíìsì nígbà tí ìrìbá ń wọlé lásìkò. jẹ́dọ̀ multi concept services limited ló gbé ìpín ìdókòwò yìí ìfà tó wáyà mi. wá jókòwò pẹ̀lú oṣù mẹ́fà. ó máa gbèrè fifteen percent. ọlọ́dún kan ni ó máa tẹ́wọ́ gbèrè thirty percent. fi one million naira dókòwò láàrin oṣù mẹ́fà kó gba one fifty thousand. ọlọ́dún kan ó máa gba three hundred thousand gẹ́gẹ́ bí èrè. ẹ tún máa láǹfààní sí ROI upfront tí ò ní lẹ̀. jẹ́dọ̀ multi concept services limited. ǹjẹ́ ìwọ fẹ́ ra lé tàbí ra ní alálùbáríkà. a nílẹ̀ bá pẹ́. lẹ́ni rin yóò rí alábàtà alámàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n kọjá mi olùgbàlà ìbọn ni kò má gọra ẹ. a wà ní nọ́mbà ten gala building abiolagbe abeokuta ogun state. ẹ tún lè pè wá sórí zero nine zero six three one six two zero two nine zero nine zero six three one six two zero two nine tàbí zero eight one zero two seven eight two two four four zero eight one zero two seven eight two two four four. tí ẹ bá fẹ́ sòwò àgbélépàá wọ́n bọ́ sọ́fíìsì búsẹ̀rùkú ẹ̀. jẹ́dọ̀ multi concept services limited. àwọn ni gbàtó tó gbàtà lè fi gbọ̀nmi lásìkò ìtọ́kàn wó balẹ̀. ìbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ kékeré nké Kekere nke làkùn kọ́ńkọ́ o. ọmọ afẹlẹjà ọmọ àkẹsàn baálé ọjà ọmọọba dàpọ̀ abiodun ìwọ ti mọyẹ yìí jẹ náà nurudeen àìná alówólé tí wọ́n jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ ọlọ́kadà ti amoran ní ìpínlẹ̀ Ogun. wọ́n kí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba dàpọ̀ abiodun mfr kú oríire ìjáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ogun, èyí tilẹ̀ ẹjọ́ gíga àpapọ̀ tó fi ìdí rẹ̀ múlẹ̀ ní ọjọ́ Friday nineteenth January twenty twenty four wípé ọmọọba dàpọ̀ abíọ́dún ni ó jáwé olúborí níbi ìdìbò gbogbogbò ti ipò gómìnà eléyìí tí ó wáyé ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2023 ọ̀túnba nurudeen àìná alága gbogbo ọmọ ẹgbẹ́ ọlọ́kadà ilé tó jẹ́ ti ẹ̀ka amọ́ra ní ìpínlẹ̀ Ògùn ń kí ọmọọba dàpọ̀ abíọ́dún àwọn àgbà wípé ọlọ́run yóò bá yín tukọ̀ ìpínlẹ̀ Ògùn débùtì ayọ̀ o congratulations sir olùkíni alága gbogbogbò fún ẹgbẹ́ ọlọ́kadà amọ́ra ní ìpínlẹ̀ Ògùn kékeré. káàbọ̀ padà sórí ètò kékeré-èké ìròyìn lórí ìkànnì Family FM eighty point five nílùú Abẹ́òkúta. ẹgbàá la wa o. Kẹ́hìndé Àbíò ti ń tò gbé. oorun bó wa ní ìgbòho ajé náà. ẹ máa lọ sínú ìwé ìròyìn The Nation níbẹ̀ ni mo ti rí kàwé pé rèébádù ló máa léwájú iṣẹ́ ìwádìí lórí ìbúgbàmù ìlú Ìbàdàn ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó wáyé lọ́sẹ̀ tó kọjá ní ìlú ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ló tún ti gba ọ̀nà túnyọ báyìí pẹ̀lú bí olùdámọ̀ràn àpapọ̀ lórí èrò ètò ààbò nílẹ̀ wa nowori badu ti ṣe dá sí o ìwádìí tún lọ lọ́wọ́ tẹ́lẹ̀ ló jẹ́ pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ń tukọ̀ rẹ̀ ìbádùn ló máa wá léwájú ìjọba àpapọ̀ lọ sí ibùdó náà lónìí ìyẹn ní bódìjà láti lọ mójútó ohun tó ṣẹlẹ̀ gan ní pàtó kí wọ́n sì gbọ́ látẹnu ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ gómìnà olúwaṣèyí abiodunmọ mákindé àtàwọn olùṣèwádìí wọn lára àwọn tó máa wà nínú ikọ̀ ìjọba àpapọ̀ náà ní alákòóso fún ìdàgbàsókè ọ̀rọ̀ àlùmọ́nì ilẹ̀ wa ìyẹn délé aláké ẹlẹ́tàsí gbàgbé lópin ọ̀sẹ̀ tó kọjá yìí òun ni ẹni tó jẹ́ adájọ́ ìgbà nílẹ̀ wa olùkáyọ̀dé àríwọlá tóun náà jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀yọ́ ṣàbẹ̀wò sí ibùdó náà láti lè mọ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ ìròyìn náà pọ̀ jù báyìí lọ inú ìwé ìròyìn the nation ló wà pẹ̀lú àkọlé tó kà pé ìbádùn ló máa léwájú iṣẹ́ ìwádìí lórí ìbúgbàmù ìlú ìbàdàn. ńṣe ni ká ẹ ṣèrànwọ́ lórí bá a ṣe rí ìyanjú tí ìṣòro tó ń kojú ètò ààbò lẹ́kùn àríwá dípò kẹ́ ẹ máa tako àwọn ìgbésẹ̀ kan tíjọba àpapọ̀ ń gbé ọ̀nà ló ń pe àwọn ọ̀dọ́ ẹkùn àríwá báyìí ìwé ìròyìn guardian ló máa gáìdì ẹ̀ síwájú wa ọ̀tọ̀ ní ntọ́ni kára bí ó bọ̀ olóhùn lè bọ abẹ́rẹ́ láàjìn ló mú kí ẹni tó jẹ́ nígbà kan rí ó ní agbẹnusọ fún ikọ̀ ìpolongo ètò ìdìbò fún adíje dupò aláṣẹ nígbà náà tó ti wá di aláṣẹ ilẹ̀ wa báyìí bọ́lá tìǹbù lásìkò ètò ìdìbò gbogbo tó kọjá lọ èyí dókítà joseph ọ̀nà tó ń pe ẹ̀yin ọ̀dọ́ lẹ́kùn àríwá èyí àrẹ̀wá youth consultative forum aycf gbogbo ìgbésẹ̀ àti ariwo kan eléyìí tẹ̀ ń pa látẹnu ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún aláàjì yẹ̀rìmà ṣẹ̀tìmà wípé níṣe ni kí ìjọba àpapọ̀ kọ́ndẹ̀yìn nídìí èròǹgbà wọn láti gbé àwọn ẹ̀ka kan ilé ìfowópamọ́ àpapọ̀ nílẹ̀ yìí láti wọ́ ọ́fíìsì wọn kúrò nílùú àbújá wá sí ìpínlẹ̀ èkó àti àwọn míì tó jẹmọ́ ti ẹ̀ka ìrìnà ojú òfurufú kí wọ́n gbé e kúrò lábújá wá sí ìlú èkó ó gbogbo ariwo táwọn ọ̀dọ́ àìríwá ń pa wípé àwọn ò faramọ́ àwọn ò ní gbà ó ló díẹ̀ káàtó dípò kí wọ́n fún ìjọba àpapọ̀ nímọ̀ràn ọgbọ́n àti òye bí wọ́n ṣe gbé e gbà tí ètò ààbò lẹ́kùn àríwá yóò fi fìdí múlẹ̀ tí gbogbo yóò máa lọ bó ṣe yẹ kó lọ ó lè tó yẹ kánran wọn ò rán o èyí tí ò wá kàn mọ́ gbọ̀ngbọ̀n ó náà ń pariwo lé lórí ó sọ̀rọ̀ yìí látàrí ìròyìn kan tó jáde wípé ìjọba àpapọ̀ wọ́n gbà á lérò pé ẹ̀ka kan lè fowópamọ́ àpapọ̀ nílẹ̀ yìí àti ti ọ́fíìsì tó rí sí òfurufú tìjọba àpapọ̀ gbogbo ẹ̀ pátá ni wọ́n fẹ́ gbé àwọn ẹ̀ka kan tó ṣe kókó ṣe pàtàkì wá sí ìpínlẹ̀ Èkó kúrò nílùú Àbújá ó ní tíjọba tó gbarú èrò yìí wọ́n ti ní ìtọ́rí wọ́n ti mọ tí ó tẹ̀yìn ẹ̀ jáde dípò kẹfọwọ́ tí lẹ́yìn tẹ̀sí wípé wọn kò ṣẹ́ níṣẹ́lẹ̀ tún ta kó ètò ààbò tí ò dúore lẹ́kùn yín ẹgbẹ́ ìgbésẹ̀ akin kẹmọ bá ṣiṣẹ́ dípò kẹmọ àtakò àwọn ìgbésẹ̀ tíjọba àpapọ̀ bá ń gbé e. ìròyìn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ mú wo ìròyìn Guardian yóò túbọ̀ gáìdì yín ju bí mo ṣe lè ṣe é lọ lórí ìbúgbàmù ìlú ìbàdàn ìdá àádọ́rùn-ún nínú àwọn tó wà nílé ìwòsàn ni wọ́n ti dá sílẹ̀ pẹ̀lú bí ìwádìí ṣe ń tẹ̀síwájú mákindé ló ń ṣàlàyé bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn the nation gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ olúwaṣèyí mákindé ló ti sọ de mímọ̀ wípé látàrí ìbúgbàmù tó wáyé ní ìlú ìbàdàn lọ́sẹ̀ tó kọjá ìdá àádọ́rùn nínú àwọn tó wà nílé ìwòsàn tó ń gba ìtọ́jú lọ́wọ́ ni wọ́n fi fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti dá sílẹ̀ báyìí pẹ̀lú iléeṣẹ́ ìwádìí ṣe ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà léètí gbàgbọ́ wípé àwọn tí wọ́n jẹ́ awakùsà lọ́nà tí ò bófin mu lọ́kọ́ àwọn èròjà kan sílé léè tó déédéé búgbàmù gẹ́gẹ́ bí gómìnà ọ̀hún ti sọ iye àwọn tó ti jáde láyé nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ló sì jẹ́ márùn-ún lẹ́yìn tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá lágbègbè tẹ̀jọ́ oyè lẹ́sẹ̀ lágbègbè bódìjà nílùú ìbàdàn mákindé ló wá dúró lórí ìlérí rẹ̀ láti dájú pé ọwọ́ bá àwọn tí ìjàmbá náà tọ́ wọn jẹyọ láti lè dájú pé wọ́n fojú wọn wé náà òfin mákindé wá ní àwọn ọmọ tẹ̀síwájú láti dájú pé àlàáfíà àti ìlọsíwájú wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ inú ìwé ìròyìn the nation ìròyìn náà wà àníwúrẹ̀mọ́ lágbára ọba mi lẹ́kùnrin lórí ìbúgbàmù ìlú ìbàdàn ìdá àádọ́rùn-ún nínú àwọn tó wà nílé ìwòsàn ni wọ́n ti dá sílẹ̀ pẹ̀lú bí ìwádìí ṣe ń tẹ̀síwájú mákindé ló sọ bẹ́ẹ̀. ẹ dẹ́kun láti máa san owó ìfẹ̀yìntì fáwọn gómìnà ní ìpínlẹ̀ yín fálànà ló ń sọ̀rọ̀ yìí fáwọn ìpínlẹ̀ ìwé ìròyìn The Nation òun ló gbé e jáde ẹnu tó bá ti mu dídùn rí kò ní gbàdúrà kómi ewúro kó kán sí òun lẹ́nu ló mú kí ẹnìkan tó jẹ́ agbẹjọ́rò àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀gbẹ́ni fẹ́mi fálànà tó jẹ́ senior advocate of nigeria san tó rọ àwọn ìjọba ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà wípé ẹ wá o ẹ jẹ́ ká jọ sọ àsọyépọ̀ lórí àwọn ìgbésẹ̀ kan tẹ̀ ń gbé nípínlẹ̀ kó wa yín tó ti ṣe àkóbá ńláńlá fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti ohun amúlùúdùn lọ́pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ẹ kúkú fẹ́ kan stop ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ torí wípé kò jẹ́ kí àwọn ìpínlẹ̀ kan kán máa gòkè àgbà ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti ṣe gómìnà rí ní àwọn ìpínlẹ̀ nílẹ̀ yìí ayé fàmílétè kí n tutọ́ ó ní ọ̀pọ̀ wọn ń jẹ pàápàá jùlọ láwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ rivers ìpínlẹ̀ akwa ibom àti ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ tó jẹ́ ẹ̀rí afẹ́ lè pé ìdá ọgọ́rùn ojú owó tó yẹ kí wọ́n mọ̀ gbà kánọ́ọ̀tù gbà nípò gómìnà ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà yìí náà sì ń gbà ó ní bíbẹ̀ kọ́ ìkòkò ní gbépo gbẹ̀yìn kó tún gba sọsọ lọ́wọ́ kan náà bóun bá ṣe tán àti gbígbẹ́rẹ́gì kàná pẹ̀lú ọ̀pọ̀ wọn ẹ wo orin Fálànà gbọ́ tí ẹ tara ẹni là gbọ́ kò kan eléyìí o Fálànà ń pariwo pé ẹ̀yin ìpínlẹ̀ ẹ dẹ́kun láti máa san owó ìfẹ̀yìntì fún àwọn tó bá ti ṣe gómìnà rí ní ìpínlẹ̀ yín kẹ́ ẹ lè bá àrówó yìí ná síbòmíì tí ó mú kí ìpínlẹ̀ yín kó dàgbà sókè ẹ mú ìwé yìí ìdí nation ló gbé jáde. Mm, ó sọ̀rọ̀ kalẹ̀ ó lẹ́nu tó ti jẹ dúdùn. ẹ kò ní gbàdúrà kó mi rò kó dẹnu o. kò ṣàrọ̀ ra máa jẹ dúdùn àwọn nítorí tó bá lọ jẹ dúdùn jù àfàìmọ̀ kó máa sùn dúdùn. kó má zà kó bá fún tuntun mẹ́lẹ́tò kọ́hún. kó tì máa lọ sùn dúdùn. Hmm. Mm-hmm. jẹ́ máa lọ sínú ìwé ìròyìn The Nation ìpínlẹ̀ Ọ̀ṣun ni mò ń lọ báyìí o. ìwà àtọ̀sùn ìṣá. lórí gbígba dúkìá ìjọba padà gbogbo ọkọ̀ tí wọ́n rà lábẹ́ ìṣàkóso Oyinlọ́lá ni àwọn ènìyàn Arẹ́gbẹ́ṣọlá kò lẹ̀ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ g gómìnà Adeleke mọ̀ ló sọ bẹ́ẹ̀ pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe gùn lé ìgbésẹ̀ gbígba dúkìá ìjọba tó ń bẹ níta padà akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà Teslim Ìgbàláyé ti sọ di mímọ̀ pé gbogbo ọkọ̀ ìjọba ti ṣàkóso gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún Ọlágúnsóyè Òyìnlọ́lára pátá ni wọ́n ti ni àwọn ti gómìnà tẹ́lẹ̀ rí Rauf Arẹ́gbẹ́ṣọlá tó yàn sípò ti sọ di tiwọn tí wọ́n sì kó kúrò lẹ́yìn tí wọ́n kúrò lórí àlééfà tá ò bá gbàgbé gómìnà Adémọ́lá Nurudeen Jackson Adeleke ló gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti ṣèwádìí jẹ́ àwọn dúkìá ìjọba tó nù lábẹ́ ìṣàkóso gómìnà àná ní ìpínlẹ̀ náà Adégbòyègà Isiaka Oyètọ́lá ṣùgbọ́n tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n tako ìgbésẹ̀ gómìnà náà bó sọ pé kí ni wá kiri lórí àwọn dúkìá yìí kò sì jẹ́ pé wàhálàkalẹ̀ tó tọ́ òun ni wọ́n ṣe lórí àwọn dúkìá náà kó tó di pé wọ́n kúrò lórí àlééfà tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìka ni wọ́n ti wá ń nà síra wọn báyìí o pẹ̀lú btx ní ìgbàláyé tóun sọ pé òun jẹ́ alága ìjọba ìbílẹ̀ lábẹ́ ìṣàkóso òyìnbó lọ́dún náà lọ́hùn-ún ló jẹ́ pé àwọn òkú nǹkan kúrò nípò gbogbo nǹkan tó ń bẹ nílé ìjọba pátá làwọn fi í lẹ̀ bẹ́ẹ̀ kó tó di pé àwọn kúrò nípò ṣùgbọ́n àwọn tó wá lẹ́yìn ìjọba Oyinlọ́lá Àbàyè gbogbo nǹkan tí ń bẹ ńlẹ̀ ni wọ́n ní wọ́n palẹ̀ mọ́ o <clears throat> ẹ̀wọ̀n náà ìròyìn The Nation ìròyìn náà wà pẹ̀lú àkọlé sókà pé lórí gbígba dúkìá ìjọba padà gbogbo ọkọ̀ tí wọ́n rà lábẹ́ ìṣàkóso Oyinlọ́lá ni àwọn ènìyàn Arẹ́gbẹ́ṣọlá kó lọ o akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ gómìnà Adeleke mo ló sọ bẹ́ẹ̀. bó bá ṣe pé kákẹ́rù kó dúkìá ló ń jẹ wá lógún lásìkò yìí ní ìpínlẹ̀ ọ̀ṣun kò burú kò bàjẹ́ èmi tó sún síwájú mo gbà pínlẹ̀ ẹ̀bọ̀nyí lọ níbi tí ìròyìn ti ń pe ingwe furuko ta ko ìkíni àtọwọ́ àlàáfíà látọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alápapọ̀ ìwé ìròyìn The Nation òun náà ló ń sọ bẹ́ẹ̀ níbẹ̀ láti rí ìjọba ìpínlẹ̀ ẹ̀bọ̀nyí tí wọ́n tètè sọ̀rọ̀ sókè gbangba tí wọ́n ń pe ẹ̀yin oníròyìn ẹ̀yin akọ̀ròyìn ẹ̀yin ẹgbẹ́ òṣèlú alátakò kí ló dé tẹ́ wá ń parọ́ mọ́ gómìnà Francis lórí ìròyìn kan tó ti kọ́kọ́ jáde lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí tó ti fìdí gómìnà Francis Ngbenfuru múlẹ̀ bóun náà ni gómìnà tán dìbò yàn ní tààràtà ní ìpínlẹ̀ ọ̀hún àmọ́ lásìkò tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n kọ̀wé ìkíni pé gómìnà ẹ kú oríire tí wọ́n kọ ọ́ ránṣẹ́ wọ́n ní ṣe ni gómìnà pé ń ń o kò sí nǹkan kan tó lè da èmi àtìyín ó yẹ ẹ mọ́ ẹ lọ́nlọ́ tìyín kémi náà máa ṣe ìjọba mi kò sí nǹkan kan tó lè dà wá pọ̀ wọ́n níròyìn yìí irọ́ gbà ni àti òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ àṣà tí ò nìkan wọn wá ní gbogbo ẹni tó bá ṣetán nínú àwọn tó wà nínú ẹgbẹ́ òṣèlú alátakò láti gbé ìgbésẹ̀ kan àbí ìkejì tí ó mú kí ìkúnlẹ̀ náà kó dàgbà sókè wọn ní ilẹ̀kùn àwọn ó ti ṣí sílẹ̀ nígbàyà ẹ tètè máa bọ̀ pàápàá jùlọ láti inú ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú APGA ẹni tó ń gbẹnu ìjọba ìpínlẹ̀ náà sọ̀rọ̀ òun náà ni alábòójútó fún ètò ọ̀rọ̀ tó ń lọ náà jude okpo ìròyìn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ìlú abakaliki olúlu ìpínlẹ̀ ọ̀hún ló ti kọ̀wé síta gbọ̀ngbọ̀n ẹ̀wọ̀n ìsọ̀rọ̀ ní gbèsè ìsunkún sí báyìí ní ìgbésẹ̀ gangan èyí náà ẹ mú ìwé ìròyìn The Nation kẹ̀ka síwájú àti síwájú àti tibẹ̀ lọ́jọ́ ọjà náà síwájú bá a ṣe kọ̀wé ẹ̀ níkànnì mọ̀lẹ́bí níwájú mi tó ti ìròyìn kan wá tó ń pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn ò ní faramọ́ kó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo náà ni ó máa wà nílẹ̀ yìí olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú APC òun ló ń sọ̀rọ̀ ìwé ìròyìn yìí máa gbé jáde níbi tá a ti rí ẹnìkan tó jẹ́ ọ̀kan gbòógì ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress èyí Kazeem Afegbua tó ní lábẹ́ àkóso bó ti wù kórí orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni àwọn olùgbé inú rẹ̀ àtọmọ bíbí Nàìjíríà lápapọ̀ wọn ò ní fi àyè gbà kẹgbẹ́ òṣèlú kan ṣoṣo kójú náà ni yóò wà ní ìpinnu láti máa ṣe ìjọba nígbọnú ìṣàkóso lórílẹ̀‐èdè nàìjíríà onídìí àti ìtumọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀‐èdè nàìjíríà ló jẹ́ ọlọ́gbọ́n onímọ̀ olóye ni wọ́n kò sì ní í ṣeé ṣe kó jẹ́nu ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo òun náà ni gbogbo wọn wà láti lè máa fi èròǹgbà wọn hàn pé àwọn fẹ́ díje bí ipò kan àbí èkejì ó di ẹni o ó ní lára èyí tó tún tẹ̀lé òun náà ni wípé gbogbo àwọn ọmọlẹ́ẹ̀dẹ̀ nàìjíríà náà mọ ọ̀tún yàtọ̀ sí òsì ó wá rọ gbogbo àwọn olóṣèlú kànrìnkànrìn tó jẹ́ pé wọ́n ti ń ṣetán láti rí i pé wọ́n digbá di agbọ̀n wọn máa bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC wípé dípò bẹ́ẹ̀ níṣẹ́ ni kẹ́yìn náà kẹ́ mú ìdúró síbi tẹ́ ẹ bá wà ẹ bíìdì bí àṣẹ ilé ìbò ẹ̀kọ́ ẹgbẹ́ òṣèlú ẹ̀sìn àtúpalẹ̀ àti àkójọpọ̀ eléyìí tí ó ní kìmí tó náà rí kété wálẹ̀ káwọn orílẹ̀-èdè nàìjíríà tó nífọ̀n lẹ́ẹ̀kan náà ní ìmọ̀ ọgbọ́n òye bá a ṣe é ṣèlú káwọn náà lérí ibì kan tí wọ́n rárí wọ̀ láti gbàbẹ̀ jáde wọ́n fẹ́ dupò kan àbí èkejì ròyìn pọ̀ jù bẹ́ẹ̀ lọ àfihàn òun ló ń sọ̀rọ̀ tó sì sọ̀rọ̀ dáadáa síwájú àti síwájú tó ń pé àwọn orílẹ̀ nàìjíríà wọn ò ní gbà kó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo òun náà ni yóò wà nígbọnú ìṣèjọba nílẹ̀ yìí ẹ̀mú ìwé ìròyìn Tribune ẹ̀ka síwájú àti síwájú. bó ṣe mo lápabẹ̀ yẹn jẹ́ kèmí náà máa bọ̀ ní ìpínlẹ̀ Ògùn ń bẹ inú ìwé Punch ni mo lọ tààràtà níbẹ̀ ni mo ti rí i kà wípé àwọn ikọ̀ elétò ààbò rọ́wọ́ tó ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tó ń da àwọn agbè kan láàmú ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí a ṣe lè kà nínú ìwé Punch àwọn ikọ̀ elétò ààbò agbègbè ní ìpínlẹ̀ Ògùn tamọ̀ sí tosef ti rọwọ́ tó ọ̀gbẹ́ni Kabiru Adédọ̀tun tí ń nàgìjẹ̀ rẹ̀ ń jẹ́ kébì lẹ́yìn tó sọ yìí pé ó jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ̀yẹ lẹ́yìn tó tún wá ń da àwọn àgbẹ̀ kan láàmú ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì bá ìbọn ìléwọ́ kan lọ́wọ́ rẹ̀ ìlú wà nínàjáde kan látọwọ́ ọ̀gá àgbà ikọ̀ náà yẹn sọjí Gonzalo nípasẹ̀ alukoro ikọ̀ ọ̀hún yẹn Moruf Yusuf àjáde náà fi hàn pé ìtanilóbó ló dé ọ̀dọ̀ àwọn ikọ̀ elétò ààbò náà tí wọ́n sì fi ra àmú tí wọ́n sì bá ìbọn nílé rẹ̀ tó wà lágbègbè tòtòrò nílùú Abẹ́òkúta níjọba ìbílẹ̀ àríwá Abẹ́òkúta àfúrásì náà tó jẹ́ pé òun ti wà ọ̀daràn lóríṣiríṣi ni wọ́n ti fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìgbésẹ̀ lé ìtura kan inú ìròyìn pọ́ǹsì nìyí náà wà pẹ̀lú àkọlé tó kà pé àwọn ẹ̀kọ́ elétò ààbò rọ́wọ́ tó ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tó ń da àwọn àgbè kan láàmú ní ìpínlẹ̀ ìpínlẹ̀ èkó ní ìjọba wọn ti gbé ìgbésẹ̀ fífi òfin de àwọn kéfùkẹ̀fùkẹ̀ àti àwọn nǹkan míì láti máa lò ní ìpínlẹ̀ èkó ìwé ìròyìn information Nigeria ó mà gbé e jáde ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ báyìí ní ẹ̀gbá ẹlẹ́gbà ò níbòmíì ló mú kí ìjọba ìpínlẹ̀ èkó lánàá òde yìí tí wọ́n ń lu aago ẹ̀ pé kéré o ní ìpínlẹ̀ Kwara misálẹ̀ gbẹlẹ̀gbẹ ó ti dé èèwọ̀ báyìí pé àwa ń lo àwọn ike kan tó jẹ́ kò jọke kò jọ̀rá ni wọ́n èyí ò fùkẹ̀fùkẹ̀ àwọn lò ó lẹ́ẹ̀kan wọ́n ní láti àkókò yìí lọ àwọn ò gbúdọ̀ rí kípínkí ẹ̀ kó tún sẹ́ ní ìpínlẹ̀ Èkó mọ́ bóyá ọwọ́ awọkọ̀ ńgbọ̀ wá yẹn tán ló pé èmi ṣàmúra láti ibì kan bá gbàtọ̀ mú òun náà ni ó mọ ohun tí ó máa fojú pè ní ìjà ìdí àti ìtumọ̀ ni pé wọ́n ní àwọn nǹkan wọ̀nyí ń ṣe àkóbá tí kò kéré fún àyíká àti ojú ọjọ́ ní ìpínlẹ̀ èkó níbẹ̀ ni ẹni tó jẹ́ alábòjútó fún ètò àyíká àtúngalùmọ́ọ̀nì inú omi níkànnì ayélujára x rẹ̀ tó kúnbọ̀ wahab ó ní láti àkókò yìí lọ ó ti bẹ̀rẹ̀ lọ́gán láì fi àkókò ṣòfò gbogbo àwọn fùkẹ̀fùkẹ̀ tọ́rọ̀ kàn ló ń pé a ò gbọ́dọ̀ rí kẹ́ ẹ lò wọ́n mọ́ ní ìpínlẹ̀ èkó ó ti dèèwọ̀ àti fòfin de information Nigeria ló fún wa níròyìn gbọ́. tòlọ́sùn jìnnà a ti ń palẹ̀ mọ́. tọ́ ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bọ̀tìnì àti <laughs> akéde tó fún sàyè akíọ bákan náà kí olóòtú ròyìn mọ́rúfù alábẹ́ adégbòyìnká ọmọ ọ̀dùn àgbà ẹ̀tọ́ ọlọ́lọ́mọ pàdé kọ̀ mí lórí ètò yìí tí kankan láǹfààní àti pàdé ara wa èmi ti ń tò tọ́jà láàlá àríyọ̀ ọmọ ajílẹ̀ àlẹ́ ẹ̀ṣọ́ ni mí ọmọ ajé fi gbogbo ọjọ́ rọra bí egbin. ọ̀sẹ̀ ọ̀sùn láwà yìí fíníbà ẹlẹ́dì rẹ̀ ń roko ìmọ̀ tó ń bọ̀ ikọ́ ìkọbala á lọ láyọ̀ á bọ̀ láyọ̀ ẹ ó dé náà nu gbọ̀ngbọ̀n nìkan ni kì í dé bá ní káyẹrí gbọ̀ngbọ̀n nìkan lọ́rọ̀ kẹ́hìndé falẹ́yẹ ìpẹ́tùmọ̀dún pé ń gbà tírí àtàwé mi bá kàn wá àní dàwátì á sì rówó fi ṣe láṣẹ ọlọ́run ọ̀sẹ̀ yìí á sàn wá o eré àtayọ̀ lẹ́ẹ̀dẹ̀ kó wá. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.